ẹ̀yìn tí ẹjọ́ bí wọn ìjọba wọn mọ́ra. ìbéèrè àkọ́kọ́ ẹni tí wọ́n bá kírun nínú mọ́tò wọ́n ní tí obìnrin bẹ lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn àlàyé tí a ti sẹ́lẹ̀ ni pé ẹni tí ó kírun nínú mọ́tò kọ́mọ́ kírun yẹn àgbà tó bá ń pé àsìkò òun fẹ́ jáde wọ́n yóò kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lásìkò òun jáde àbí ìṣẹ́jú mẹ́wàá torí pé ó súnmọ́ kí mọ́tò má gbòó kó tó jáde ó lè wá sáré kí i torí pé lásìkò yẹn bá jáde ó máa túmọ̀ sí pé ó fi àsìkò òun yẹn ráàyè ìpìlẹ̀sìn ni pé a gbọ́dọ̀ jẹ́ kí àsìkò wọn lọ táàfì kí ìwọ̀n bàbá wa ṣe lágbára mọ́ lásìkò yẹn á kì í bẹ́ẹ̀ òun ló fi fà kọjá sí pé mo mọ́sálásí nínú mọ́tò bí àbábẹ́lágbára láti ní afẹ́ dúró kírun á jòkó kí níbẹ̀ á sì máa sàmì táàfì kí tán dáàbò alágbára láti kọjú sí kébìlà jókòó síbi tá a bá kọjú sí láti kì í tán so eléyìí ni àwọn àlàyé tí a ti máa ṣe tẹ́lẹ̀ wọ́n á tóbi nípa fẹ́lẹ́dọ̀ wa sáà máa kí ọ̀nà lọ́rọ̀ á máa kí lọ náà ni torí pé èyí tí ó tó bẹ́ẹ̀ lábára jù bẹ́ẹ̀ lọ gan ni pé àkọjú sí àkọjú sí kíbla léyìí tó súnmọ́ jù táwa nínú mọ́tò níbi ìrọsìn ni ó lágbára gan-an pé kí ẹ̀rọ kan yóò ṣe bila a dúró kírun káàsì dúró kírun níbi ìrún kan lágbára gan so ètò gbé wa tá a fi ṣèyẹ náà ni ó gbé wa pé obìnrin bẹ lẹ́gbẹ̀ẹ́ ká kékeré ni ká kí ìrún rẹ̀ bẹ́ẹ̀ torí pé a lágbára jù báyìí lọ ọlọ́wọ́ báyìí sọ fún wa wíkẹ́ ni pátákùlára mastataato ẹbẹ̀rún aláà ní òdiwọ̀n bí agbára yín bá ṣe máa ó ti yé kìí pẹ́ni tí ọmọ á túùsì fún ọlọ́run òdu kìí pé wàá máa túùsì fún ọlọ́run pé kan lọ fẹ́ ṣe ìkànnì òsè o àmọ́jọ́ tó wá jẹ́ pé ó ti rẹ̀ ẹ́ àbí ọ̀lọ́ṣàn tayọ èyí tó ń ṣe yẹn so nígbà náà kò sì sí ogun bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ ààlà ààlà náà. sóyè náà. ìrọ̀lú bá yẹ pé ẹjọ́ jẹ́ ìrọ̀mọ́tò yìí pé àwọn iṣẹ́ tó kù láti máa jẹ́ àdìyẹ àjẹmí ó ti wá bọ́lẹ̀ tí wọ́n ti wọ́n ti tó bọ́lẹ̀ kò ṣe pé wọ́n ṣáájú wà láti lè kí o. yóò kí ibi tí ẹ kó kó wábi tí ó ti lọ kí kó tó wọ mọ́tò ó ti yé kó wábi tí ó ti lọ kí kó tó wọ mọ́tò kásìkò ni wọ́n fi kọ́ kó wábi tí ó ti lọ kí kó tó wọ mọ́tò sọ̀kọ̀ bá ní yọ̀ tọ́ra yóò nìkan náà nípa ìjọ kí ara dúró síbẹ̀ yẹn kí sáré kí ọ̀tọ̀ra rẹ̀ so ìjọ báyìí lọ. Now, ah, àwọn tí wọ́n sọ pé. ọjọ́ ọdún ni ayé àtúnákùnrin kàwùtárà sẹlẹ̀ ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́sọ́ lálàáfíà àlè sọ ní gbogbo yá ọ̀rọ̀ yẹn lálàáfíà àmọ́ ìparí súra yẹn ó ń júwe sírú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá sọ lóòótọ́ gèfèrí wọ́n fi ànábì ṣe yẹ̀yẹ́ nípa pé ọmọ rẹ̀ kú nìfẹ́ kò ní lẹ́yìn torí pé lábàgbà pé tó bá lọ́mọ ọkùnrin láyé òun ni ó òun ló lẹ́yìn bá ṣe wá ti rí pé ọmọ ànábì kú sọ̀rọ̀ lẹ́yìn ó jẹ́ kí wọ́n máa dùn yẹ́sẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n sí torí ẹ̀ láyà ẹni sẹ́lẹ̀ ló fi sọ kalẹ̀ ìyẹn ni mi ò lè sọ ní orí ẹ̀ àmọ́páyà ẹ̀ náà ju ìdè bẹ́ẹ̀ ọlọ́ni ní ìgbìmọ̀ ṣàníyàká àwọn tá ń bí ọsẹ ẹ̀yẹ tí wọ́n ní òní lẹ́yìn àwọn náà yẹn ni tí wọ́n ní lẹ́yìn ó ti yé ní sè so wọ́n máa kọ́ ara padà náà. náà báwọn ẹ̀rọ kò mọ̀ léde ń pé nínú bí àlàrà ń ṣe dálẹ̀ fún ẹ̀ tí wọ́n á padà sí orí tí wọ́n á bá bọ́ sa ní ìṣàlátò mọ́gbọ́n tó látàkà ní máa ń wà pé wọ́n yọ ẹ́ wọ́n ṣe kàṣáwù pé ṣe kàṣáwù pé ìjẹ̀ǹdùá àtọ́nà máa tọ́ ní ìgbẹ̀yìn máa màmá tọ̀ ṣé máa màmá ṣe dùá àbí máa tẹ̀ ńlá. last tracker lẹ́bá lẹ́yìn àwọn kọ́. gbígbé àwọn òṣìṣẹ́ máa ń ṣe wá máa ṣe àtàṣáwù ó ṣe. pé ṣé náà máa ṣe ìdúrà rẹ̀ náà máa ṣe ẹjọ́ ṣe. sẹ́kọ̀n ní lọ́dẹ̀ náà kì í ṣe wà ní orí ìṣubú wọ́n ní ọ̀rọ̀ àdúrà. àdúrà ṣe kí ọ̀bà malapa ẹ̀ lè máa sọ. ẹ lè lo èdè láti fi tọrọ àdúrà níbẹ̀ yẹn lórí ṣùgbọ́n eléyìí tí àwọn olùmọ̀ apá kan náà olùmọ̀ sọ. So tí àṣírí fóun náà ló ṣe ṣùgbọ́n pé ànábì bá gbogbo ayé sọ̀rọ̀ ni pé akọrọ̀bù máa yà kúrò lẹ́ àbùdù wà wúwa sàáyé akọrọ̀bù máa yà kúrò lẹ́ àbùdù ní rọ́bìlì wà wúwa sàáyé tó ànábì ní ààyè ibi tí ẹrú ti súnmọ́ bá rẹ̀ jù nígbà tí ọ wà lórí ṣojú pàṣẹ ìdò fi lè a ànábì ní ẹgbìyànjú pẹ̀lú àdúrà ànábì bá gbogbo ayé sọ̀rọ̀ gbogbo ẹgbìyànjú pẹ̀lú àdúrà tó sì mọ̀ pé àdúrà àti kálukú ó sì lẹ́yìn ẹ̀kọ́ síra wọn sòrí tí kálukú tó wà lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ síra wọn torí ẹ̀ a nínú àwọn olùmọ̀ tí wọ́n gbà pé kò sí tó burú kí á fi èdè wa ká fi bẹ ọlọ́run ọba níbẹ̀ fún la ọ̀tá ara rà náà àmọ́lá bá lọ́dà jù. ẹ̀yẹ ìlú máìkì. nílé lọ wípé sáǹsì ọ̀la ó fi fún yìí èyí bá padà sí ìbùsè àwọn àjùmọ̀ nǹkan fún òpùlọ̀tọ̀ àwọn ìwọ̀n má lórí fi ṣe láti lùkọ̀ sí lùkọ̀ ṣe sọ láti àwọn máa ń gbé ìgbà tó lè tẹ̀ ṣe ìṣe nàìjíríà. ẹnu owó lè rí bẹ́ẹ̀ ní nàìjíríà àwọn ará nọ́ọ̀tì nìsín àsìkò tí wọ́n máa yàtọ̀ sí wa àlẹ́ ìpẹ́yà bíi ten minutes jù lọ ọmọ fi ń ju wa lọ ó ti yẹ táàbù náà lájọ́ ń lò pọ̀ ilẹ̀ lè ti súlọ́dọ̀ tí wọ́n tó lè ti súlọ́dọ̀ tó wa ilẹ̀ lè ti mọ́lọ́dọ̀ tí wọ́n tó lè ti mọ́lọ́dọ̀ tó wa a máa ṣẹlẹ̀ káàkiri náà ẹ̀ àwọn tí a wí ní òbòsè tí ó tún mọ́kọ́ wọ́n ṣẹlẹ̀ mẹ́kọ́ yá àwọn ṣẹlẹ̀ ó ti súnmọ́ kọ́ ṣẹlẹ̀ so wọ́lá ọ̀tá àwọn aláàbọ̀ṣẹ̀ tó láti lè ṣe mí sí so wọ́lá ọ̀tá àwọn náà. àìgbé ètò mo fẹ́ kọjá lọ láǹkọ́ mẹ́rin pé ká ní for example yẹn fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn ah, so yẹn wá rí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àbẹ̀tẹ̀tẹ̀ nídẹ̀tẹ̀ fún yẹn kò kí àwọn àpárọ̀ sí o wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ o ní ìjẹ́rẹ́ àwọn ẹ̀mẹ́ travel tó dẹ̀ ní travel kí ọkọ̀ ìpárọ̀ kan sí àwọn ọmọ ìpè ìlú àwọn ṣé ìyẹn lè pa ẹni gbọ́mẹ̀. ìyẹn lè pa ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ni pé ṣé ó tẹ̀kùn kí ọmọ rẹ̀ kí wípé wípé kí á pa àwọn ìṣàn wípé kí á pa ìṣàn ṣáà kí ọmọ gbé wípé ìgbìlẹ̀. Nítorí àwọn akílọ̀ yìí ṣáà ọ̀pọ̀ kílọ̀ fílà tábàrà rẹ̀ ọ̀rá kílọ̀ fílà ìṣáà olùdókòwò tó bá lọ fẹ́ kí ó ti nígbà yìí oṣù tọ́ta kò ní ẹ̀sìn wa so àwọn kan ní kẹ́kẹ́ ń Kí ń jẹ́ wọn? inú rọmọdán nìkan la lè ké jẹba ìjọba jẹ rọmọdán àlèké àfi tó bá sì sì sẹlẹ àlèké lásìkò tó ṣe rọmọdán àfi tó bá sì sì sẹlẹ náà tó yẹ náà. ẹ ẹ ní ìpele ìbéèrè ìbéèrè ṣé tí ẹ bá kírun tán ní bóòtù kan sí tí ẹ bá kírun tí ẹ bá yọ kí ẹ bá kírun tán ní ayẹyẹ yìí lè so mo máa fẹ́ yan fìlà mm. kí lọ́dọ̀ pé kí n kúrò ní àyè àbí èyí dúró sí. dandan ni àbí ká sọ̀rọ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ kanú àwọn sábà sọ pé ànábì pa àwọn aláṣẹ pé àwọn ò gbọ́dọ̀ irun papọ̀ mọ́ mi àyàfi káwọn sọ̀rọ̀ àbí kí àwọn jáde so kí wọ́n jáde ẹ wá tún ẹ̀kú ní àyè kankan ẹ̀kọ́ sí àyè míì àbí kẹ́ sọ̀rọ̀ kẹta skáàpù àbẹ ọ̀rọ̀ tẹ́sán mi lè skáàpù pé wọ́n ti mọ̀ pé ìlú yẹn òrò papọ̀ mọ́ra ọ̀tọ̀ ní mí ti ètò kí àmì ìtọ́jú àti ní pé kí a bọ́ sí ipò mi ó ti yẹ ẹ̀rọ dàbí ọ̀nà àtàlà náà. sàmà ni. wà á ní kò sáà. ẹgbẹ́ mi ò lọ́dọ̀ kájú mọ́. náà. wọ́n ṣàkíyèsí pé bí wọ́n ti pọ̀ sí i mi ìjọ is it possible for a muslim to take out elective in time of the court to dey plan to dey mọ́ṣáláṣí for the birthday the issue of the birthday that's the one question. the second question is it possible for a muslim to ṣe àlèṣe àkòsí fúnra wa third question is that ṣé mùsùlùmí kan lè gba ẹ̀tọ́ mùsùlùmí kan ẹ̀tọ́ rẹ̀. ṣe dàbí ìdìbò yá ìfọ̀n bóyá ẹnì kan méjì náà kò méjì bá ṣe ń ṣe ìṣọ̀bá àwọn bá ṣe ń ṣe ìbára àkọ́jọ́ say no matter the status of the status of muslim gbogbo ẹlẹ́dẹ̀ yìí wọn ṣé kò ní ìdìbò wa níwájú ọjọ́ ṣé ó lè ní àǹfààní láti gba gbogbo ya ní ládàá ẹ̀ because gbogbo ọ̀rọ̀ yẹn máa ń jẹ́ bí argument àkọsílẹ̀ clarify ìfọwọ́lá ìfẹ́ta sọ́lá and power so wọ́n ti mọ̀ sí aláàbò sọ pé is it possible for me to be an an higher call gbogbo ya ṣé kò ní gbogbo ya no matter the kind of disease or death ẹ bá wà níwájú ọjọ́ ṣé ó ní agbára àti kíníkan láti lè gba aláda ìmọ̀ kan títí ti ẹni àbí láti lè ṣàkóso fún ìmọ̀. ó lè nù wòlíì tí máa ti ń kó ládàá ìjọsìn ẹlòmíì wòlíì ò lè nù. kò wá rọrùn kéèyàn orí ládàá ìyàwó tọ́lọ́nà sí bẹ́ẹ̀. ìtẹ́ lè ara yín lélẹ́rí òun ni tó jẹ́ ìjọsìn ti èyí kí èsì tọ́lọ́run èyí tẹ̀lé sí fún èsù ẹni tó pilẹ̀ rẹ lè máa kó ládà táwọn ìyókù bóyá ọkùnrin ọ̀pá láìrẹ́ àrílọ́nà ọmọ ọ̀pá ní wọ́n pé sàgbé ànábì ọ̀sọ́ kọ́kọ́ láìláì lákàn bẹ̀ àwọn and here we are. ọmọ ni wọ́n á ń fà wọ́n á ní gbogbo ẹni tí bá tó ń parọ́ ẹ̀ ládùúgbò yìí abẹ́ ìṣòro ní ọmọ wa torí pé èṣù ló fi jọsìn rẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣèṣù bíi tiẹ̀ náà fífọ́ wọn ni champion òun lọ dá ilé iṣẹ́ rẹ̀ lẹ̀ gbogbo ọmọ wa lábẹ́ lábẹ́ tiẹ̀ pé gbogbo ẹni tó bá tó ń fa yàrá tìbù ládùúgbò yìí ẹni tó fẹ́ jẹ́ wòlé ọlọ́run tó yóò máa fọ ayé àtìkù lójoojúmọ́ ten ten thousand ìjọsìn yìí sí tọ́lọ́run ó ti yẹ kí àwọn ayé àtìkù lójoojúmọ́ ní kíni àmẹ́bí kan lọ́kọ́ wa níyì tí o bá jẹ́ pé wọ́n ló jẹ́ ọkọ̀ ń fà tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn míì àti sẹ́ńtítà náà fi gbé wa táǹpẹ̀ láwọn níbi díà wọ́n tó bá ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní fà àwọn onípa láti bí twenty years wọ́n á bẹ̀rẹ̀ lónìí òun ọmọ kó o tó ti ìjọsìn ìṣubú àbábí ìjọsìn tọlọ́run ni o ẹnìkan ò lè rí kó ó ti yẹ wà láàbẹ̀sìrò wà sẹ́rà tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni kan bá dẹ́sẹ̀ nìkan ní bẹ́ẹ̀ni kan gbẹ́sẹ̀ rẹ̀ ẹnì kan sì wá sí ẹni tẹ́nì kan bá kó sọ̀rọ̀ kó sẹ́rẹ̀ rẹ̀ nígbà tó bá lóhun kó sẹ́rẹ̀ rẹ̀ ọ̀yọ́ kan máa kó ẹ̀sẹ̀ rẹ̀ náà tó bá fi tọ́lọ̀ bá pàṣẹ rẹ̀ ní ẹnì èkó àwọn akéèṣù lọ́pàṣẹ rẹ̀ fún abẹ́ ìlẹ̀ yẹn fúnra yín ó sì sì kẹ́ máa kóró ara yín ẹgbọ́ yíwá lórí ẹnìkan lè kó ẹ̀sìn ẹnìkan o kálukú níjọ́ sí ọlọ́run ọba rẹ̀ ṣẹgbọ́ yí aláàkọ́ àríwá selective níbi mọ́ ńlá tàwà ti fẹ́ kí o tó wáyé kó mọ́ ńlá sí tí a rí nítòsí wa àyíké àwọn oníbídíà ni wọ́n dominate rẹ̀ ìmáàmù ọ̀gbádùn àwọn èrò ẹ̀yìn náà tó ní wọ́n tó ní skọ́skọ́ tó ti yé so wọ́n mọ́láṣí òfin sí kíblà àbótí ẹ̀ fèsì rẹ̀ àmọ́ ẹ̀rí gbọ́dọ̀ àdá mọ́láṣí ò ìwọ́n tó fẹ́ kọ̀rẹ́ tí wọ́n tó gé ni. wọn ò tún rí àárí tẹ́bá rí wọn lásìkò tó bá lálà àfíà jù bẹ́ẹ̀ lọ ẹlọ kírun yín níbẹ̀. kákìrún lọ ní ẹ̀yìn ẹni rí kákọ̀sí rẹ̀ automatically ládàá rẹ̀ ó máa pọ̀ ẹni ẹ̀yìn ẹni ti kírun lọ. torí pé ẹni búyẹ̀ rẹ̀ ní sòwò náà ní kí dáadáa kò dẹ̀ súnmọ́ lọ́wọ́ méjèèjì ó sì fẹ́ wà ọlọ́run látara bídí kò torí ẹ̀ káwọn mọ́lásá arígbó lóore ju mọ́lásí yẹn lọ tí wọ́n ti ń tẹ̀lé súnmọ́ is better wọ́n bẹ́tà fún gbogbo mùsùlùmí kó níbẹ̀ ìmọ̀ àti kírun. àmọ́ tó máa ń kéèyàn wáá rí mọ́lásí mi náà ládùúgbò tọ́jú táwọn onísúnmọ́ náà o kí n tọ́ bá wà tí wọ́n bá ń ṣe bíbí àbáríkẹ́ bíbí àti ìmọ̀ọ́mù yẹn ti sọ́ di kẹfẹ́ rí o lè jó kírun tiẹ̀ tó kíwò kírun tiẹ̀ tó bá rí kó sọ́ di kẹfẹ́ rí ni o bọ́yá àbá àtọ́pẹ́ eléyìí lédè àgbègbè wọ́n lè tán gbọ̀gbọ́ pẹ̀lú pé ó kọjú sí kíbla kírun káwọn máa kọjú sí kíbla tí wọ́n sì ní ọmọ bẹ́ẹ̀dì tí wọ́n mú lọ́sì ní bẹ́ẹ̀dì ó jẹ́ wọ́n kírun tí wọ́n tán ó kírun tiẹ̀ rò pé àlàyé yẹn yé kẹ́lẹ́ kan ló lè má mú wa kírun ní mọ́sálásí kọ́dà wọ́n já pé ní à sàfúlà làṣẹ kẹ́lẹ́ kan ní ó lè já pé ní tá a bá ń sẹ̀lẹ̀ tí wọ́n lásán torí ẹ̀ abúlọ́ máa jẹ́ fún wa ní pípọ́ jẹ́ pé mọ́láṣí tí màá mú rẹ̀ ti lóhùn tóhùn rẹ̀ dùn tọ́wẹ̀ lè gbé ọ̀nà lórí ìdúró òun lọ wá káàkiri torí pé màá mú mọ́láṣí ohun eléyìí ó dùn àwọn awáyé tó dùn lọ sí bus stop ó ràn án ní ọ àwọn fẹ́ wọn fún alẹ́ ní pé lọ́wọ́ sọ fún wa pé sẹ́yìn ló àtúwádá fún بالقرآن أو سيّنوا القرآن بأصواتكم ànábì yẹn tírẹ̀sì kùránì pẹ̀lú ohun yìí tí wọ́n á dúpọ̀ rẹ̀ náà bá tẹ́ wí gíní ẹni yẹn náà ń kí dáadáa yìí sì kí bó ṣe yẹ kó kí fi ọ̀rọ̀ òun lẹ̀ má wàá wá òun kiri ó túmọ̀ sí pé kìí ṣe ẹ̀sìn gidi ló wá kí wọ́n òun lọ sí gíní òun lọ́

ẹgbà kó ti ṣe rí ibú tiẹ̀ lébi sọ bẹ́ẹ̀ ó ti yẹ ní torí pé ọlọ́run ní mo ṣàkóso ilé ìwọ̀ fún yín kẹ́ ẹ máa ṣe ọlọ́kọ́ wọn ṣàṣọ ara rẹ̀ ọlọ́ náà. béèrè mo fẹ́ béèrè ní pípé wọ́n ṣe àwọn sọ́wọ́ àti ìṣe àmì lọ́fíìsì bíbélà àwọn jẹ̀mọ́ òfíìsì bíbélà ìjẹ́ àwọn jẹ̀mọ́ ẹni òfíìsì yọkọ̀ pé ìpèsè gbọ́ wà ibẹ̀ tí yóò fẹ́ wọn láwọn tí yóò rọ̀ bẹ́ẹ̀ àdúgbò tí wọ́n wà tí o fi ọ̀dọ́dọ̀ àwọn ọmọ tí ń sọ̀rọ̀ yẹn bá dá alákẹ́ bá fà á mọ́ra. eré àti mo wà àbí tó mo wà tí o fi ọ̀dọ́dọ̀ àwọn tó ń bẹ̀rẹ̀ ìwà ẹ̀dẹ̀ ní àbálá tí mo tí o ní one o'clock after one jẹ́ ìròyìn ó wà lórí àtúnṣe mi. òun tó ṣe ìròyìn tẹ bá ké lágọ méjì àwọn kásìkò ló lóore jù ni àmọ́ àgọ méjì ìran àyè ò tí ì jáde gbogbo ọjọ́ tá a bá nílò láyé ó ti yé kọ́nùkọ́ obìnrin ipò aago méjì ìmọ̀ àyílò ti ṣe gíní ìjáde òtí kọ́ra aago mẹ́ta tọ́dún kan obìnrin ipò ìmọ̀ àyílà ìjáde òtí yé tọ́dún kan obìnrin ipò ìmọ̀ àyílà ìjáde mo rò pé báyìí sọ̀rọ̀ torí ẹ̀ fẹ́ bá rí bẹ́ẹ̀ kí àwọn bá rí bí tẹ́lẹ̀ fọ́n sì ti ń kírun tó ẹgbẹ́ lè jẹ́ ládàá kọ́ ẹ̀lọ́kẹ̀kẹ̀ lọ́kì òtí yé wọ́n ní máa mú òpèsè kíbla àwọn jàmbá wa ní kíní sà wọn wọ́n láwọn òpèsè kíbla ṣé àwọn jàmbá yẹn nírun wọn ò nírun nítorí pé káfíńsì kíbla ní ara májàmú ìrún ni ara kí mo pè é bí àlùwàlá náà ṣe jẹ́ ara májàmú ìrún bí kábò wọ ara wa náà ṣe jẹ́ ara májàmú ìrún ṣé tí mọ́mú bá sàlùwàlá tó bá lùwàlá àwọn àjẹmọ́ ká bá sàlùwàlá ẹ́ big la láàlá ni pé kò gbé ó pè wáyé títí ẹ̀ máa bá wọ sọ àti mọ́mú bá wọ sọ káwọn àyùkọ wa ọ̀pá ìtì wá sí mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀bù nìkan ṣé ó gbé tiwa ó gbé e ipò kan náà sì ní kíbla àti ká bo òwò ara wa lórí ìrùn yìí àti ká sàlọ̀ rẹ̀ ipò kan náà ni wọ́n bẹ̀ torí ẹ̀ wọn nírun wọn lọ bá ara rẹ̀ náà. bẹ́ẹ̀ ló ń pẹ́ ṣé bí àtìkọ́kọ̀ yẹn ń gbé bẹ́ẹ̀ lò kò sí mọ́ọ̀sì síbẹ̀ kò sí mọ́ọ̀sì mi láti bẹ̀rẹ̀ ju mọ́ọ̀sì mi lọ́dẹ̀ tó gbé náà wá àwọn àmàdíyà mi wàá tí bọ́ọ̀sì mi díẹ̀ ṣe kí o lẹ́yìn bọ́ọ̀sì ìpò báwo lè fi máa ṣe tí a máa kí o ìjọba wa. ẹlẹ́gẹ̀dẹ̀ ni pé bóyá báwo lè máa dá ẹni èèyàn fọ́ mọ̀ èèyàn jọ orúkọ ẹ̀ mú mọ̀ báwo lè máa dá àgbà eléyìí tó ti mú ó sì di kékeré lọ́nà pé gbogbo àwọn kékeré nǹkan tó bá fún yàn kò gbọ́dọ̀ gbà mo àdúgbò tó tó pépò sí mọ́tíláṣí bẹ́ẹ̀ amadíyà nìkan lọ́kọ́ mọ́tíláṣí bẹ́ẹ̀ a lè kírun lẹ́yìn amadíyà láéláé torí tá a bá kí ọlọ́run nígbà àwọn àdéhùn kírun tiwọn tán àwọn náà wà bọ́ mọ́tíláṣí á kírun tọ́ba wa lé wa ní mọ́sálásí tí wọ́n sọ pé a gbọ́dọ̀ kírun tí wọ́n bá wa fà á lójú méjèèjì láàsì lọ́gọ́dá sí i táàánú sì fẹ́ wàhálà tayọ ó ti yé káwọn kí nínú ilé ìgbà tí ọlọ́run fi ṣe àrànṣe kí àwọn èèyàn ní máa ń lásí ládùúgbò àmọ́ ìyẹn ni wọ́n fi dáhùn àwọn ọkọ̀lá náà àtàkùsílẹ̀ o àkọ́kọ́ try kí a jọ wà níbẹ̀ papọ̀ gbòdòpó yíwá àkọ́kọ́ try ká jọ wà níbẹ̀ papọ̀ so ìyẹn clear àwọn ní kíláàbù dájú bèrè gbọ́n gèmẹ̀rí ẹ̀kọ́ sójú pé kébèrè lòun àbí ẹni rí tí ìlọ́mí ń dọ́wọ́ yín bóun yàtọ̀ sí ó dẹ̀ lọ sí ọlọ́run dá wa yàtọ̀ díẹ̀ díẹ̀ àmọ́ tọ́wọ́ yín bó bá wọ jàrá bí àti tó fi irú bìlà sábà yìí dé sí ọ̀gá wọn dé irú bìlà yìí tó dàbí kò sí àmì tó fi ni pé bóyá pẹ̀rẹ̀ ní gẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe mùsùlùmí o àbí olóhùn òkè ń àsìkò bá pẹ́ bá pẹ́ ọmọ lọ́wọ́ kí ẹ ẹ ti bẹ̀rẹ̀ mà ó ti yé ní sí àbí orúkọ rẹ̀ nígbà táyìn jẹ́ sardin abdulaziz ibrahim òun wá ní pé orúkọ tòun ni sunday ó ti yé orúkọ tòun ni joseph. tọrọ tòun lè gé búrẹ́dì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so láti mọ̀ pé kí ni eléyìí ṣe tẹ́lẹ̀ bímọ náà ṣe àgbo ìwà ìwà nípa lọ́wọ́ gèbèrè tó bá bù wá o à ebi ọ̀pọ̀ ni wọ́n gbé láìsí ni alẹ́ lọ́wọ́ gèbèrè tó bá bọ̀ ní nǹkan ọgbà láti mọ̀ pé nǹkan tó fún ọ yìí ṣe é ṣe nǹkan tí o. ọmọ jẹ́ pé tí wàá lé níwọ̀ ọmọ àjẹ́ pé ọgbà ọlọ́kù rẹ̀ lò ó ti sọ̀tọ̀ jẹ́ ànábì máa ń gbà kan lọ́wọ́ àwọn èèyàn wúdí sọlá àwọn sọlá tí wọ́n pa ànábì ní gift òun ló dé wọ́n rà ànábì mú níjọ́ kan tí wọ́n fún ní gift wọ́n ti wá lé ẹran apẹ́ẹ̀rẹ̀ yẹn wọ́n ti lé e níwọ̀ wọ́n lé e kíni wọ́n lé e níwọ̀ ànábì òsì lọ pàtàkì òkú náà tọ́lọ̀ bá sọ fún un agbára kọ́lọ̀ bẹ́ẹ̀ fi sàdánwò ni tó bẹ̀rẹ̀ fi pàwọn alẹ́kọ̀ọ́ alẹ́lu ti kí ni ó ti jẹ ọjẹ inú ẹ̀ tán kó tó di pé ọmọ jẹ ọmọ òkèlè yẹn wá disturb òfìsí ọlọ́ sọ̀tọ̀lá àwọn ọ̀sán kò rò pé àárín èyí torí ẹ̀ ni pé tó bá ti lé wọn àtàràjà kẹjọ lọ́wọ́ wọn wà lé ní wọn pọ́n o torí pé ẹni tó ti wà lọ ní ọmọ yẹn bóyá ni wọ́n sì fẹ́ mọ̀ àmọ́ tó wáyé lẹ́yìn yẹn bóyá ọ̀rọ̀ aṣọ fún ẹni bóyá àfinúkà ní gbà á lóun ẹ̀kọ́ máa lò ó wọ́n ti wọn lé aṣọ náà níwọ̀ aṣọ náà níwọ̀ sọ́ra o ìyẹn ibẹ̀ ló ti máa sọ́ra àwọn tó bá ti sí yẹn lẹ́yìn rẹ̀ bá balẹ̀ pé à sunday kò lè gàmbá mi àti mọ̀ra wa ti pẹ́ àti wà ti pẹ́ ti pẹ́ ọ̀dẹ̀sẹ́ni tí ó yà so báyìí pé ìwọ̀n ni ọlọ́run níyà yín o torí ẹ wọn ní ọba sọrẹ o amẹ́tí wà sí pé aládùúgbò ní òlẹ́ni tí ó yà rẹ àmọ́ ìsìlámù mú lọ́rẹ̀ o ó ti èèwọ̀ ní kó mú ní látàtàkìdó bìtọ́ nìkan mí dùn ní kọ̀ǹkan lọ́wọ́ bá sọ àmọ́ ẹjọ́ wà ládùúgbò ẹjọ́ ṣe ẹsẹ̀ dára lórí ọ̀rọ̀ ẹran jíjẹ ṣé tí àwọn kèbèrè bá pa ẹran tí wọn àtẹ̀já ó kọ ọlọ́run bá lè jọ láti tó tọ́ fún mùsùlùmí láti jẹ tó bí àyà kan wà nù wọn kàtà tí wọn fún mi tí tí wọn fẹ́ tí wọn alága wọn tala ní àbúrò jẹ ẹran tí wọn bá ti já ó kọ èyí tẹ́ bá pa ní àsìkò ọdún wọn èèwọ̀ ní ká jẹ́ torí pé yẹn kílẹ̀ pé orúkọ òòsà wọn ni wọ́n dá sí orúkọ ẹni tí wọ́n ń bọ ni wọ́n dá sí ìyẹn kúnlẹ̀ àmọ́ èyí tó bá yàtọ̀ sí yẹn tí èyí sàṣùkọ ọdún tó bá fẹ́ràn tẹ́ẹ̀ bá ti síbẹ̀ báyìí tán fi ṣe kí ni tán fi pa tí wọ́n ń dárúkọ jísọ̀sì síbẹ̀ àlè jẹ́ torí pé wọ́tọ̀ àmì lẹ̀dí ìnà káfàró ìlú àyàn wọ́tọ̀ àmì alìkìtà ìlú làkùn ọlọ́ni oúnjẹ àwọn tí wọ́n jẹ́ alìkìtà ọlọ́ni kẹ́ni ẹ̀tọ́ ni fún yín so lárúnjẹ wọn náà ní sábà wá pa sọlọ́ọ̀ ló fi lẹ́lẹ́ pé ẹ lè jẹ oúnjẹ wọn. àní tí wọn bá jẹ́ sí pé ní ẹ̀ bá ti mọ̀ kí wọ́n dárúkọ jesus báyìí tẹ́ ẹ̀rí báyìí ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ wọn ká àsọ ọdún wọn ọdún yẹn ni wọ́n pa fún ọdún ẹ̀kọ́ sí ni wọ́n ń ó ti yẹ òun náà fi máa ń yin máa ń yin báńgà àwọn tó máa ń sọ gbogbo tó máa ń sọ ẹ̀bọ wọ́n máa ń yin ìbọn ìbá tí wọ́n nu ó ti yẹ nísìn ìbá tí wọ́n nìyẹn ògùn ni wọ́n ń yin kẹ́ni yẹn fún mi tí ọdún yìí lè ṣe báwọn tí wọ́n máa ń ṣe òṣà náà sí máa ń yin ìbọn ìbá tí wọ́n làwọn náà yin so ògùn ni wọ́n ń ṣe ọdún ògùn ni wọ́n ń ṣe so orí ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ̀ràn ní ara wọn tí bá pa á báyìí wọ́n ní àwọn ẹran tí wọ́n bá bí tọ́kítọ́ bá pa tí wọ́n ń pọ̀ jù lọ́ba tó mọ̀ pé ìlú kiri yóò ní wọ́n ti kó wá ìlú christian náà ti kó wá kò sí kó ní ẹmọ jẹ nígbà tẹ́ ìwà ti sí nígbà tí wọ́n pa tí wọ́n sọ pé ọba ẹgbẹ́ ìlú àwọn gbèbèrè lójú méjèèjì ní ẹ̀ ní jẹ torí ẹ̀ lẹ́yìn ọ̀bùsọ̀ ara fún láti jẹ tọ́kí àyàfi tẹ́ bá wà pé ìlú kiri yóò náà ti kó wá tó máa gbọ́ tí wọ́n wá lọ àwọn ọ̀pá tí wọ́n bá jẹ́ ọkẹ́ ẹ̀fọn àjẹjẹ́ àbí àjẹ́. tẹ ẹ bá mọ̀ pé ìlú kiri ìlú kristian náà ti kọ wa tẹ ọ pé ìlú kristian náà ti kọ wa ẹ lè jẹ torí pé wọn ò kó yẹn wá fọdún wọn kàn kó wa ní wọn bá fọdún dàrẹ́tì ni wọn kó wa yẹn lè jẹ náà. Ẹ̀hẹ́. Àtúnkì àwọn ọ̀gbìn mi wà pèsè pé ẹni máa ń fi wá ju kí ọdún ta fáwọn àti ọdún kó tẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti máa ń ṣe ká jù. ọlọ́run lọ́mọ yẹn pé tí wọ́n kú kótó di pé wọ́n pírọ́dọ̀sẹ̀ sí wa nílé fọ́tò sẹ́ǹdì sí wa ọlọ́run lọ́mọ yẹn. but èyí tí làákà ìwà máa gbé ni pé kọ̀ ọ̀rọ̀rùn kí wọ́n máa kú tó bá òun náà kọ́ máa kó wa ajá kí wọ́n ń sìn wọn pa wọn nìyí tí ètò wa kó bá wà wà nù rẹ̀ ó sì kó wà mẹ́ torí pé ẹni tí ò bẹ̀rù ọlọ́run ni yóò sì kó bá mẹ́ kó wà tó wò lè kàn ní òkú ní láti na láìka lẹ́kùn wá òun náà sá ọlọ́run ọ̀la nǹkan kan bọ̀ nìkan lọ́rùn ẹ̀ àti tágbára ìbá máa gé ìwé náà máa wá kí wípé ìwé eléyìí ni wọ́n pa eléyìí ni wọ́n pa ló máa dàgbà ara rẹ̀ ló ti yé ní sìn ọlọ́run kò fi kalẹ̀ báwọn fún wa ìtọ́ka ni pé wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ ní pé àjọ àgbẹ̀ náà ni wọ́n á kú bá lójoojúmọ́ sá ọmọ tó bá ti kú gbọ̀gbọ̀ pé àwọn gan náà ó ti yé. kí ni ìyàtọ̀ láàrin àwọn sára wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin àwọn sára àtàwọn oníṣòwò àtàwọn tẹ̀lé. ìyàtọ̀ tí bẹ láàrin wọn ọkọ̀ gan kálukú ni mùsùlùmí kálukú ni kíni mùsùlùmí àti tẹ̀blẹ́ẹ̀ àti àwọn sàlàbíyà àti àwọn ní sùúrù kọ́dà àtàwọn amíta àdàkọ náà kálukú náà ni mùsùlùmí àbáwọn kan máa ń jáde kó ní sùlámù wọn kà ń dúró kọrin lásán ni ó ti yẹ wákàtí orúkọ mùsùlùmí ni wọ́n ti gẹ́ni wọ́n ti jáde ní wọ́ọ́rọ́wọ́ kó di ẹ̀sìn yìí. èyí sọ pé nínú àwọn tá a dárúkọ yìí o ó ti yẹ nínú àwọn míín náà tí wọ́n jẹ́ wọ́n pèrè àwọn lẹ́yìn ọmọlẹ́yìn ànábì kò sí ti gbé wọn jáde ju pé wọ́n ń sọ tí ànábì ò ṣe ìta ànábì ọ̀sọ́ wọn ń sọ ìta ànábì ò ṣe wọn eléyìí ni ó gbé wọn jáde kó nínú ẹ̀sìn ẹ̀gbọ́n yé gbogbo ẹni tí bá ti ń ṣe bíbíà bíbíà ọ̀nà méjì sí mẹ́ta ló pín sí anibíbíà ti mọ́ gbàgbọ́ anibíbíà ti mọ̀ pé ìyẹn lọ́pọ̀ jù láàrin àwọn tí wọ́n ya pa ẹ̀sìn nípìnlẹ̀ bí ẹni tó gbà pé kò sí kádàrà ẹ̀rọ ìgbìlẹ̀ kò sí kádàrà àwọn èyí là ń pè ní kọ̀dàríyà kí wọ́n pè é. irú àwọn tó ní òsì kádàrà yìí wọ́n tapàdé wọn ṣe mùsùlùmí wọ́n ṣe kíni. bídíà tí wọ́n mú wáyé bídíà mú gbàgbọ́ ni nǹkan ìmọ̀ọ́nì ni wọ́n mú bídíà wọn mẹ́rin àwọn tí wọ́n gbà pé kò sí iṣẹ́ mímú gbàgbọ́ wọ́n tako ááyà fún ẹsẹ̀ mùsùlùmí bí àwọn jahamiya bí àwọn mọ̀tẹ́sílà ó ti yé àwọn yẹn ṣé ó yé báyìí mórídìí àná àwọn yẹn pín ẹ̀fọ́ àwọn mórídìí àná so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ káwá wálé àwọn kan wá bẹ lọ́jọ́ pé bídíà àti iṣẹ́ ni wọ́n ń ṣe bídíà àti wọ́n pé iṣẹ́ ni wọ́n ń ṣe èèyàn lọ́pọ̀ jù láwùjọ wa lòun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sí bídíà pé ìta àtẹ́bí ṣe níṣẹ́ nìyí níbi ìjọsìn àwọn làwọn ò ṣe é wọ́n mú tiwọn wá wọ́n ṣe ìtìpẹ́ nú wọn lábẹ́ irú àwọn èèyàn náà lápẹ́ láwọn nǹkan tó jẹ pé bíbí àti wọ́n ń ṣe ni pé wọ́n ń fi súnà nẹ́rẹ̀ wọ́n ń fi àwọn nǹkan tó jẹ tọ́ lẹ̀ wọn ò sí wọ́n sọ déwò fúnra wọn bí wọ́n ní òun ò ní wọ́n sọ kọ́lọ̀ mi ìmọ̀ aṣọ gbogbo nìkan ni kọ́ sọ kọ́lọ̀ mi dèwò fúnra rẹ̀ sáà nẹ́bí ó ti sọ nìyẹn bí kó ní nǹkan fún wọn máa jẹ ó ti yé bí kò máa mọ̀ òdì fúnfún òun ò ní di ata mọ́ ó sì ló wọ́n á gbà pé òun fi ń sin lọ́hùn ni o tí ọba láti ẹ̀ pé òun fi ń sin lọ́hùn kọ̀ọ̀kan wá ó di ẹrẹ yíyà ni gbogbo àdínú wọn mọ̀ ọ́n gbogbooro ló wọn máa jẹ ẹ ọdún lẹ̀ ní méèkì náà ẹ máa mú méèkì ló ti yẹ àtọ́mí kò ní mú mineral kò ní mú mọ́ọ̀tì ó ti yẹ nísìnyí gbogbo àwọn kan yẹn. tó bá dẹ̀bẹ̀ di ápù tí inú rẹ̀ yẹn nìkan yóò sì gé ni wọ́n á pàkó omi sí ti yé iye ọ̀pọ̀ àmọ́ ń bẹ ń sì mọ́ bẹ láàrin àwọn oníṣòfì irú tètè mọ́ra mọ́ ẹ̀ kéèyàn ó fi nǹkan tó jẹ́ tọ́ lẹ̀ kọ́ lómi àwọn kí wọ́n máa ṣe iṣẹ́ tànàbí òní àṣì ìyẹn lẹ́la àwọn tàbílíìgì náà máa ṣe àtọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídíà tí wọ́n pọ̀ nínú ìlú ó ti yé irun tànàbí ọ̀yẹ̀ wá kí wọ́n láwọn máa kí àwẹ̀ tànàbí ọ̀yẹ̀ wá kí wọ́n láwọn máa gbà á ọ̀nà tànàbí òní àfi ṣèjọsìn kí wọ́n láwọn ó ṣèjọsìn bẹ́ẹ̀. lẹ́yìn táwọn sọ̀hábà nàìjíríà fi sọ ẹgbẹ́ bí abdullahi muhammad sọ́ọ́ dìde sọ pé kó lo ìmáàdá fẹ́ẹ̀n lámìyàtà àbádé a àti ààbò nàbẹ́ ìsọ̀rọ̀lá àlùwẹ̀sálà falẹ̀ ìsàbẹ̀ ìmáàdá. gbogbo ìjọsìn kan tẹ́ ẹ̀ bá ara wọn ọmọlẹ́yìn ànábì kí wọ́n ṣe ìjọsìn yẹn lẹ́gẹ́ni kì í ṣe ìjọsìn ó túbọ̀ pa ànábì òsè ni wọ́n ṣe. tẹ́ bá wá lọ́dọ̀ àwọn oníṣúfin àwọn súnmí tó gbajúmọ̀ jù láwùjọ wa àwọn tó máa ń tẹ́lọ sí mọ́sálásí tó máa ń tẹ́lọ sí mọ́sálásí wọ́n aláàbí ànábì jòkó sí ibìkan bẹ́ẹ̀ abákiri wà bẹ́ẹ̀ kúmọ́rù wà bẹ́ẹ̀ ànábì jòkó sáàrin abákiri wà létí kúmọ́rù náà wà létí olùsírọ́ ànábì wa di púpọ̀ hàn ànábì di dọ́sìnì ó jòkó lọ́dọ̀ ìjẹ́ ìsinmi lásìgbà yìí àwọn tó ń ṣe ní èkó náà olùsìnì ẹ̀yìn ilé ọ̀tọ̀ lọ ẹ wá pín àná ẹbí ẹsọ alẹ́ ìjọba lè mú tí ó pèrà rẹ̀ sí gbogbo orí bẹ́ẹ̀ ni mú un. so ìdí wọ́n ṣe yẹn kí wọ́n tẹ̀sọ̀ ọ́lẹ̀ kò sí tọ́jọ́ nínú ẹ̀sìn wa ìranù ni ìranù ni a sì gbọ́dọ̀ nígbàgbọ́ nù rẹ̀ ẹ lè máa sọ pé gẹ́gẹ́ báwọn náà sì máa sọ pé ṣe bí ànábì là ń dárúkọ ń bẹ̀ ṣe bí láì láì náà là ń wí àṣàlákù là se ṣe síkìrì là ń ṣe oníjìbìtì nìyí. gbogbo ẹni tí ó ṣèbàjẹ́ náà tí ó ṣe tá ànábì ni ó ṣe àti ànábì ní kọ́mọ́sì ti ń ṣe òun náà ó níbi kan tí ó lẹ̀ mọ́ ni ọba tó bá sọ fún wa pé a lè wí alámàwé ni wọ́n lásán òun kálukó tó bá jọ lẹ́nu kò ní wí yìí náà. ó wí ma pé yọ ó wí dàpọ̀ fún wa àdéhùn pa ànábì ò ti ṣe bẹ́ẹ̀ yẹn ó ti dé kókó lára ẹ̀ sí. kẹ́lì kó dé lórí ìrún nísì àpèjì yóò ti máa mú wá báwo yẹn kó wá sí tẹ́kìtì látò lè yẹn lábì sọ pé alọ́ọ̀rù àtùbà tó gbé lòdúró àbí kílẹ̀ rẹ̀ لا إله إلا الله هو لا لا هو ọ̀pọ̀ wo ẹjọ́ àlẹ́gbẹ̀ẹ́ ẹlòmí òkè ẹjọ́ ẹjọ́ àlẹ́gbẹ̀ẹ́ yóò kú wá mẹ́rin tó wà níta olùbárì ni ó gbára wọn fún ọ. ẹ̀dúró ṣé èṣù ní dákọ ni kọ̀tà àkàkọ̀ ṣe ń gbó àbọ̀yà ní pariwo ni ṣebọ́lọ̀ náà ní pariwo ẹdúró nítorí pé àtẹ́bí ò ṣe bẹ́ẹ̀ ẹrù kọ́ yà wèrè sáwọn ṣe wíìlì nínú mọ́ṣáláṣí ti yà wèrè kó ti pẹ́ wọ́n ti pẹ́ ń di rẹ̀ ní òjì ẹ̀mọ̀ ọlá kó wọ́n ti pẹ́ ń di rẹ̀ ní òjì kákúra ó ti pẹ́ wọ́n ti ṣe tipẹ́tipẹ́ táwọn èèyàn ò ní kọ̀ ó ti wá di mọ́lí àti wá lọ pé ẹ̀sìn ni ètò ń fa nínú jàre ó ti ká nìkan máa ṣe kíní fún yín anábì ò sí bẹ́ẹ̀ sọlá àlùbọ̀ sọlá torí ẹ̀ ọ̀nà tí wọ́n gbé gbà yẹn lọ́sọ̀ di ọlọ́wọ́ ní gbà wàláì wọ́n tún dá òtù rẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ sì wá lọ́wọ́ gbà tí ọlọ́run bá bá kálukọ́ máa ṣe bó ṣe fẹ́ ni kò ní rà mẹ́tò wá fún wa téèpù bá fẹ́ kó o lo fóònù rẹ nílòkulò ní wọ́n wá ń sọ pé ọlọ́wọ́n gbà ọlọ́wọ́n sì gbà ìbá ti sọ fún mi báyìí ni kò fi sẹ́ǹdì nọ́mbà ó di ibi tó wá fi rẹ́ẹ̀dì sí wọ́n fi sẹ́ǹdì láyéláyò lẹ́rẹ́ yẹn. náà ó tó síkú ni náà wọ́n pa fún yín ìdí wọ́n ṣe nù tó yàrá àbílí ṣe ó sún bí ọ̀lọ́dà o àwọn ẹ̀sì tẹ̀lé síbẹ̀ wọ́n ṣe bí díà ní gbogbo mọ́lásíkà kiri tí wọ́n ṣe jù lọ kí wá sí oríyìn nìkan ọ̀pọ̀ lọ́bẹ̀ o kò síbi tá àti lẹ́rìí bí díà kódà àtúndí bí díà débi pé ìṣe kọ̀ọ̀kan kò sí gbogbo ìjọsìn kọ̀ọ̀kan kò sí kìkì òsì bí díà mẹ́ta kò sí ìjọ jesus kọ̀ọ̀kan ó ní bíbí àná mọ́lúdì ní sọ̀dún mọ́lúdì ti wà tàbá yìí àbí o ti máa rí pósítà káàkiri wọ́n lù yí jìbìtì ọ̀gá ńlá kọ́ bẹ́ẹ̀ bí o ní ìgbà tí wọ́n fẹ́ ṣe new year yìí ó ní three days àjò three days àjò ẹ̀rí àbí ẹ̀rí ọ̀daràn one day or two máa ń tún owó yẹn ò tó balẹ̀ for a seventy three days ah ṣètò yọ kan náà ni ó yọ wá ní ní yẹ ah ṣètò olùkọ́ni wọn lẹ́nu ṣẹlẹ̀ ó tún wá tún so ní three days tàbí ó lè ní ọ ìkẹ́lẹ̀ lọ́sọ̀ bá dé abẹ́ ọba ya rẹ̀ sí ibẹ̀ báyìí ọba ìdílé ni o lọ́sọ̀ bá dé àkótúmọ̀ lẹ́bẹ̀ẹ́ àwọn bọ̀dá tó dé wọn báyìí ó wà ya rẹ̀ kalẹ̀ báyìí síbẹ̀ tẹ́bá pọ̀ tẹ́bá pọ̀ wá síbi tàdídò ní journal report ní orí journal report ó ti thirty first aṣọ white white ní kẹwọ white gown ní kẹwọ wa nígbà tẹ́yìn náà lajú wọ́n á kó yorùbá adé ọlọ́gbà wọn ní súnà wọ́n lẹ̀ lójú ó ní sínà ó ní sẹ́sẹ̀sẹ̀ ẹnì kó tó ní máa jẹ́wọ́ rẹ̀ tánà àpòwó tí wọ́n ní lápò ní sìn fẹ́wọ̀n àbìsẹ̀rà owó tí ò ní tẹ̀jù gan ná òdodo nínà á sólà wà dá púpọ̀ ọlọ́mọsà fún wa ṣe torí ẹ̀ gbé àwọn oníbídí àrẹsẹ̀ adáradà léègì náà irú kan òrùkàn tí irúgbà káwọn ní gbogbo wọn ó ti yé bákan náà ni wọ́n àwọn ẹran náà fi hàn pé mo gbà bójú àti sokoto wọn lè tó ní láwà ní ó ti àwọn tó fi bójú yẹn kì í ṣe pé kò sí nínú ẹ̀sìn ó wà nínú ẹ̀sìn àmọ́ wọn jòkó ti di bídé àkọ́kọ́ bí ẹ bá wí láwà ní kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe pé súnà lọ́ni láwà ní o ọ̀gbọ́ àmọ́ sáà náà bí ìwé láwà ní àbí ìwé ó ti yé àgbẹ̀kẹ́ nìkan mọ́ sọ pé ṣúnà ọ̀rọ̀ àwọn gèbèrè wé láyà níbi tó yí ṣe kò sí àmọ́ tó bá à nínú ìwé kọ̀dà kọ́dà wọn ti máa mọ̀ pẹ́lẹ́ sí ni tó bá wé la kò sí tó burú bẹ́ẹ̀ tó bá ti lè máa wé abọ́rùngbọ̀n ẹ̀sìn ńlá ni kí aṣọ ọ̀dẹ́mọ̀ tó lẹ̀ agbára lọ wọ̀ ni bùbá lọ wọ̀ ni ẹ̀sìkì lọ wọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ̀lámíà ni sokoto ni kọ́mọ̀sí kiri kọ́mọ́ kọjá àkókò sẹ́lẹ̀ ẹ̀sìn ni. àmọ́ pátipàti tí wọ́n ṣe ń pọ̀ pátipàti ẹgbẹ́ ni wọ́n ṣe o wọ́n máa lọ mọ ẹgbẹ́ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ pé a kì í gba fọ́ọ̀mù wọn. ṣé wọ́n sọ fún ọ pé tí ẹ̀ máa ṣe ẹgbẹ́ ní ẹ̀sìn yìí ó dùn àti ẹ̀ máa gba fọ́ọ̀mù kó tó di pé sígbà tí àwọn èèyàn tó ráwọn èèyàn kó rógbà sí tán ni wọ́n tó ń gba fọ́ọ̀mù sí nígbà tó ráwọn èèyàn kó lé rógà sí ni wọ́n ti kí ni ẹgbẹ́ òní di fọ́ọ̀mù gbogbo ni wọn láta kúnú kàlẹ́lí na fọ́nrà kò dínà hùn wà kánú sí àn kò lò ṣẹṣẹ bẹ́ẹ̀ bí màá ní ìfàdó ọlọ́run ní màá gẹ́gẹ́ bí àwọn tó ti kiri tó ń yẹ sùn lọ́dọ̀tọ̀ ó ti yé tí wọ́n wá kúnra ọ̀yà yẹlẹ tí kálukú ìjọ kálukú pàtó oríṣiríṣi ọwọ́ akutọ àlọ́dọ̀ rẹ̀ ibi ń dọ́nu ẹ má dàgẹ́ dúró àwọn tí wọ́n ti yára wọn tí wọ́n ní pàtó ọlá pẹ́kálu ìta ń pè lẹ́gbẹ́ inú ẹ̀sìn gbọ́ yé dáadáa mo máa ń sọ fún wa pé kẹ́ni kan máa lọ sẹ́gbẹ́ o tó bá lóun fẹ́ sí ìsìláàmù gidi ọmọ sẹ́gbẹ́ tó bá lóun fẹ́ sí ìsìláàmù gidi mọ́ sẹ́gbẹ́ o ò nílẹ̀ o ò ní ìsìláàmù gidi sí àwọn kan lónìí wọ́n kó ní ẹgbẹ́ kan wọ́n tó fọ́ọ̀mù ẹgbẹ́ mi à ẹ̀ tí nínú kéjì ẹ̀ tún ti wọnú àjàgà míì ó èrè súnà gidi ṣe tẹ bá fi lè ti lẹgbẹrẹ mo sọ fún ọ pé àwọn tí wọn pera wọn ní sàlàfíà gẹ tá a pera wọn ní sàlàfíà gẹ tá a bá ti sọ pé àwọn ẹkọra wọn jọ lẹni kẹne kaba yìí ìyẹn náà ní ẹgbẹ padà tó máa rùn nínú ẹ nítorí pé tá a bá ti lé lérí mẹyìn ẹgbọ yìí kò síbi tí yóò ti lé lérí o ọlọ́run ló ń da ẹ̀mọ́ lé lérí àmọ́ tẹ bá ti ní olórí mẹyìn ó kù sáájú máa ń wà wọ́n yàtọ̀ sí wọ́n tó nínú ilé rẹ̀ ó ti yé ní sọ̀rọ̀ yóò dájú kàn ní wà mẹ́rin tó bá fẹ́ kàn ní ọmọ sí yàtọ̀ sí máa ń máa gíláàsì gíláàsì kan bá wọ̀ wọ́n ọmọ láti mi àbí bí ọba lọ lékéwù kan bí ọba wọ̀ bẹ́ẹ̀ ọ lọ lékéwù mi àmọ́ náà ẹgbẹ́ ni ẹ ti kóra yín sí inú kéjì ó ti ẹ mọ̀ sọ́ra yín lọ́wọ́ kiri ilé ìyàwó ọ̀sẹ̀ dé yàtọ̀ sí dáǹsì o ó ti tó bá ṣe ẹ̀ka ẹ̀ ní o tún lọ sí kéde ọ̀dà o ti ṣe báyìí lásìkò táwọn ẹgbẹ́ ṣe lọ́ báyìí lọ ìgbówó jẹ fáwa. kọ́ àbọ̀jẹ́ kí sàlàbíà náà ni ẹ tẹ́lẹ̀ kọ́ bẹ́ẹ̀ ń tà àkàsí lọ́tọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ bẹ́ẹ̀ kọ́ dá sí. kò ká lè kí ní ẹ̀tọ́ lásì ní ẹni kọ́ mọ́ta tiẹ̀ sí. ló ń gbàgbé tó bá yé mu. E. ọ̀gbọ́ tọ̀ ẹgbẹ́ ni pé kẹ́ ẹ lòrò rí mi tó yàtọ̀ sí ìròrí tí òjíṣẹ́ ọlọ́run bá mú wá fún káfíńsẹ̀sì kẹ́ ẹ wá dúró níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni o kìí ṣe ọ̀rọ̀ pé ètò kìí sọ̀rọ̀ kí ni kìí sọ̀rọ̀ ètò níbi ọ̀rọ̀ ẹ̀sìn kẹwàá gbé wá níbi tí ọ̀tà kó ẹ̀sìn àmọ́ tó bá dé pé tòní tí ó di kẹ́sìn ọ̀ lọ ìyẹn ò ní kúrẹ́ ajá máa ṣe wá sí ìdàgbàgbà lápapọ̀ kájọ máa ṣe ká máa pín kò sí tó burú bẹ́ẹ̀ ètò náà ó sì yé kẹ́ni kan máa bèrè pé sáà bí àwọn aṣọ àbáwọn mẹ́rin fún àṣìṣe níta gbangba wọ aláàtì ẹni mú ètò nìyí wò àìgbẹ́sìn tẹ́lẹ̀ lójú ó bèrè yìí tí òbá wáyé ọwọ́ àwọn ọ̀nà sọ́nà àbáwọn àṣàrà yìí kan lójú méjèèjì pé nù hmm, ilé ìyàtọ̀ ètò lásán wọ́n láti wá ẹ̀rọ̀jà sádùgbò yìí ẹ̀já kọlọ ẹ̀já lọ́kọ sádùgbò bẹ̀rẹ̀ nítorí báyìí torí báyìí tí a ní hàn kánábì wọn sẹlẹ̀ tí àyè tàbí mọ́tà sí lọ. ẹ̀gbọ́n yìí ó yàtọ̀ sí tó yẹ pé ó lẹ́nu dàrẹ́ ti bá yìí tẹ́lẹ̀ sí káàbọ̀ á yí padà tó bá yà ó ṣèṣe nínú ọ̀rẹ́ sí wa. káṣí wà sí lọ́wọ́ bá sọ ẹni tó bá rẹ̀ ti mọ̀ ẹ́ sẹ́ni kó sí àwa wò pé ìwọ ni káyẹn nìyí kó ṣe lélẹ́yìí kí ó lè kárí ọmọ abẹ́rẹ́ pé sáwọn sábà máa ń pín àdìsí láàrin ara wọn. irú àwò pé kó ní káfà mí ò lè kárí pé kì í ṣe pé ìjọsìn ìrún la ní àwọn ẹ̀fí ń ṣe bẹ́ẹ̀ wọ́n kírun lónìí kí mi ò kírun lọ́la wọ́n káyé láti mi kálà sáyé kì í ṣe rí yẹn wá sí ni táwọn kan bá ti ṣe ó ti bọ́ fún àwọn kan tó ti rí ìdá wájú wájú wa papọ̀ tájọ pé kalẹ̀ lódìdí làwọn ní kí ká máa pèsè bọ̀ níbi láburú tí mo wá wọ̀ yìí mo ti pé tẹ́wájú wàhálà ẹ̀kọ́ la ẹ̀jọ̀ pé ẹ̀mí ọkùnrin sí tẹ́lẹ̀ kí wàá lóhun níwà tó tó fẹ́ lọ sí ní ibì kan níta ní àsìkò yẹn ẹ̀rọ akẹ́kọ̀ọ́ kọ́ wá sí ibẹ̀ yẹn lábúrú tó sẹ́lẹ̀ ó sì máa sèkí lẹ́gbẹ́ dandan ó sì máa sèkí tí ìjọba gbé kalẹ̀ dandan olóhùn ọ̀la ìtìrì tèyí tó fẹ́ lọ sí olóhùn láti

kò sí ẹ̀rí nínú àlùkò hàn tó yí báyìí kò rẹ̀ sínú àdéhùn tó ní àwọn ọ̀nà jáde kò sí ẹ̀rí nínú rẹ̀ ká ní wọ́n jẹ kalẹ̀ pé ètò lásán ni kò bá dà àmọ́ wọ́n ti sọ di ọ̀ràn yẹn wọ́tọ̀ ọ̀bá lọ báyìí à ìṣẹ̀lẹ̀ṣẹ̀ o sọ̀rọ̀ pé àwọn tí mo mú wá síwájú pé bí ẹ máa ní wà síbì kan tó ń dẹ̀rẹ̀ lọ sínú ẹgbẹ́ ni kí kọ́ ọ ṣẹ̀gbẹ́ yẹn ó tún kéré sílẹ̀ ìdásọ̀rọ̀ ìyẹn dẹ̀ ní aṣọ pé ara ẹgbẹ́ kan náà ara ẹgbẹ́ kan nù kẹ ẹ fẹ́ múlò rí tánà bí òfin kalẹ̀ fún akábísẹ̀sì kẹ ní ìrẹ́lẹ́dẹ́ ní kábọ̀rọ̀ ló ibi tí islam ti firi wa kẹ ní kọ́ ẹ̀ firi yẹn bẹ́ẹ̀ so èèyàn gbọ́dọ̀ lọ jáde tọ́ ọba lọ ọ̀gbádùn wọn ò sì ní bí ọ̀sẹ̀ nílé wọn ò ní pẹ́ ọkàn ní wọn sálámà sí ọ o ò tí jẹyàn gidi ẹ̀sìn ni o ti pè pé gidi àbí kọ́ lọ tó bá yẹ kó bá tó máa lọ three three days ẹ̀ ìmọ̀ni rẹ̀ kúrú ó tó lọ forty days ó tí ì di lẹ́wù àgbà tó bá tó lọ fọ́ọ́ so àwọn àwọn ní four months ní àwọn high level ní o ti parí sànàwí àsànàwí for university o ti parí university ẹ tọ́lọ ọlọ́dún kan jáàmù ah! fún ọlọ́dún àkọlẹ́ kan náà ọlọ́dún méjì àbọ̀ tó bá jẹ́ pé tò lásán náà bá fi ṣe ni kò bá dáa àmọ́ tọ́dọ̀ ọ̀rọ̀ yẹn nínú ẹ̀sìn kò dẹ̀ sẹ́ni tó sọ pé náà wà lọ́kàn hàn wà lọ́dún kan ìyàwó ọmọ òkú wọn lẹ́nu ilé anábì ló ṣe rí anábì wo ló ṣe rí anábì ọgọ́rùn-ún jáde náà ló gbèsè ayé rẹ̀ kọlọ lẹ́yìn fún anabi lọ́jà gbó ó sì fara wálé sókùn lẹ́yìn lọ́jà ọ̀dà tẹ́fàtẹ́fà ní ogun náà ní ìmọ̀ ogun náà ní ẹni tí máa ń sọ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀sìn báwọn yẹn ogun náà ní abí ìwọ nímọ̀ tó ń lọ lè bà mí. ìwọ tó lè dáka áyì lásìkò kalẹ̀ kọ́ dáka yanjú ìwọ lọ́ọ́ pàmò yẹn ó túmọ̀ sí pé ẹ̀bẹ̀ sì yẹn dé.

wàá rí gbogbo ayé lọ́sẹ̀ wà ó dé lu yíbo ó sì ó dé lọ ó sì ó dé lé yorùbá ó sì gbogbo ńlá tẹ bá ti ń tẹ́ka sí ilé yorùbá wà sí gbẹ. o ti o ò sí ilé ìdákùnrin àdìkì ẹ dákun tí èèyàn mọ̀ sí èèyàn máa fi sọ̀rọ̀ ni ó sọ adé pẹ́ẹ́sì nìlẹ̀ rẹ̀ fi bá bẹ́ẹ̀ sì ni bísínẹ́sì ẹnì kọ̀ọ̀kan yẹn rí bíbẹ̀ bísínẹ́sì ẹnì kọ̀ọ̀kan wọn ò sí kíni wọn ò rí bíbẹ̀ ẹ́ tó bá fẹ́ gba ẹ̀sìn bísínẹ́sì ní ẹni tó máa parẹ̀ ní ọgbà o ó sì dájú pé ẹni tí ọmọ ń gba ẹ̀sìn lẹ́fẹ́ ní kọ́dà abẹ́rẹ́ ìgbà fẹ́ kọ́ bí ó sì ta sọ ó ní ọkọ láàrin oṣù mẹ́fà ọdún kan ọ wà kọ́ bí ó sì ta sọ ni ọ wà ń kọ́ ẹ̀sìn láàrin three days láàrin four months láàrin forty days ọ wà tó ní wàásù àgbáyé aburú láì láì wọ́n bẹ̀rẹ̀ sì jẹ́ láti lè pọ̀ jẹ́pẹ́ ni wọ́n tún wá láwọn oríṣiríṣi ìlànà tí wọ́n máa ń ṣe o a ọkọ̀ gan-an àlè máa sọ àbẹ̀ tó bá bẹ̀rẹ̀ bíbẹ̀ a kò sí kankan bí ẹ̀sìn tẹ̀lé léegi o irọ́ àti kòròkò lẹ́yìn tí wọ́n kàn máa ń pa àwọn èèyàn lé wọ́n yá wa dáadáa wọ́n yá wa dáadáa wọ́n yá lẹ́sìn ẹ kó gbìyànjú ẹ kó sẹ́ gbìyànjú gbogbo yìí wọ́n máa rẹ́rìn sí ọmọ pẹ́ẹ́lẹ́ ìhìn wọ́n níyìn o wọ́n níyìn o tó ti yé àmọ́ ìrìn kò sí lẹ́yìn kò sí ẹ̀sìn gidi kan mẹ́ àfẹ̀sí bídíà wọ̀lọ́ wọ̀lọ́ ẹ̀sìn bídíà ni wọ́n ti gbogbo tá a kọ́ lágbọ́yé ni tẹ̀bílẹ̀dì ọ̀mà tó bá jòkó lórí tíra bàtàlì àmàlà ní ìran pé bàtàlì àmàlà masáìlì ahmed so masáìlì ahmed ẹ máa ń kà wọn àwọn ọ̀rọ̀ tí ọ̀dọ́ra wọn lọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ àbílẹ̀ wọn àdìsíwá bẹ́ẹ̀ o ìtọ́jà bẹ́ẹ̀ o àmọ́ àwọn ìkan àwọn ìtàn ìjàpá àti yẹn níbo ó ṣe ní mọ́tọ́ fún ẹyẹ o nítorí ọ̀sán fún pé ẹnìkan bẹ́ẹ̀ náà ẹni rí náà síwájú twenty years àlọ́ alákàtọ́ ṣe náà ní bí kírun àyílà àlásàrì mọ́gbìnrin ìṣáì àṣùbà ọ̀yàgbẹ́ni. Pẹ̀lú ìdìbò láìka, ẹni ọlọ́wọ́ bá gan-an nínú àwọn aṣíwájú nínú àwọn ẹni eré. ó kírun lọ́wọ́ báyìí àkọ́bí ọmọ rẹ̀ bí ó kírun lọ́wọ́ báyìí ẹjọ́ máa wọlé bá wú àkọ́bí ọmọ rẹ̀ kí tó ń kírun lọ́wọ́ ó sì fi ẹjọ́ sì sọ ọmọ yẹn ó sì fi kírun tán ó kí lága mẹ́rin kẹ́kọ̀ọ́ sọ ọmọ yẹn. ìmọ̀ wọ́n náà bá kọ́ lọ́wọ́ tó àwọn yẹn bẹ̀rù náà ga o àkọ́bí ọmọ rẹ̀ ẹjọ́ sì wọlé ó sì kírun lọ́wọ́ lọ́wọ́ níbi ọwọ́ kan wà ebi ó sì wọlé ṣùgbọ́n wí mọ́mọ́ rẹ̀ báyìí ṣe wí mọ́mọ́ rẹ̀ báyìí kọ̀dà sí kankan síbi kí òun yẹn lọ́kọ́ láti wó bẹ̀. láì irú àwọn akadá kó bá wọn nínú wọn náà wá ti rògbò nígbà tó ká ebi sọ ọmọ rẹ yóò fò ó tún tẹsẹ̀ níwájú ọlọ́run ó dégé ni ó tún gba ẹsẹ̀ níwájú ọlọ́run wọ́n láì torí pé ọlọ́run ọba ní ẹ̀sìn tó gbé fún yín kò fi ní yín la wà má jẹ́ ala alẹ́ kò fi dín ní ìhà ọ̀gbìn yorí ìlú bí kò lè yọsọ̀rọ̀ wàlá yorí ìlú bí kò lè kúránì mo kó ti fún ẹ o ọlọ́run ẹ̀sìn tó mo fún yín mi fi ní yín la o ìtí mo sì fẹ́ bí ẹ̀sìn yìí fún yín ni pé mò ń fẹ́ dẹ́kù fún yín nínú ìfẹ́ nira fún yín ìfẹ́ nira fún yín tánábì kọ wa pé tẹ bá rí àlàǹsìwàdánì tó bá wọn lọ fúnra sí ẹ̀pá lórí mi akéèké àti ètò lọ́fi dábà ní ọ̀pá lọ mọ́sálásí lákèbó kí bá wà ní àná pa àmì bá. ẹ wá ní lórí ìdẹ́sí kí ni ẹ̀pá ìwọ́ àfilẹ̀ wà á dọ̀lọ́ gbá sẹ́wọ̀n ẹ̀ka yóò tó sàwọn náà òkú nínú yẹn kí ma yọ sẹ́wọ̀n náà kọ́lá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kó ìjọyọ̀ àṣà ọmọ rẹ̀ rárá ìṣekúṣe ló ṣe ìmọ̀lì kì í mọ̀lì ló lò kì í ṣe ìmọ̀lì tá a gbọ́dọ̀ ànábì lò kì í ṣe ìmọ̀lì tá a gbọ́dọ̀ ànábì lò ọlọ́run ni a kọ́ báwọn yẹn tó bá ṣe ẹ̀sìkẹ́sẹ̀ mọ̀ pé abájá máa sọ̀rọ̀ táwọn ẹ̀bù ọ̀dọ́ púpọ̀ jù ẹ̀ẹ́dẹ́kájà ló báyìí kọ́nà bá kọ́ ó ti tán. àwọn sálà àtọ́ka àwọn yẹn àwọn sàlàfíà àwọn làwọn tí wọ́n gbọ́ àwọn sàlàfíà àwọn làwọn tó ti pé wọ́n fẹ́ ṣe tí àwọn ẹni síwájú ṣe ó ti yé wọ́n fẹ́ ṣe tí ànábì ṣe wọ́n fẹ́ dágbà kiri ṣe wọ́n fẹ́ tí wọ́n rù ṣe tó bá ti nà sí wọn kó dòdò délé àwọn yẹn lápẹ́ ní sàlàfíà àbọ̀kọ̀ tó bá ti gbogbo wọn náà ni wọ́n tó déédéé o ìbẹ̀ẹ́nu àwọn sàlàfíà láti lè gé mi àmọ́ pìlẹ̀ ní pété wá jẹ́ lórí sàlàfíà lé ní sábà máa dó déédéé torí ẹ̀ ní pé àkójọpọ̀ wọn wọ́n wà lórí dáadáa àmẹ́lẹ́yọ wọn ẹ̀rì rí aburú nínú ẹlẹ́yọ ọ̀gbọ́ àwọn àwọn táwọn sọ látàárọ̀ yìí àkójọpọ̀ wọn fìtínà ẹlẹ́yọ wàhálà torí pé àkójọpọ̀ wọn gẹ́gẹ́ fúnra rẹ̀ eré kìí ṣe ní ẹ̀sìn dúró lórí tẹ́bá tó wá pẹ́lẹ́ ọ̀kan nu wọn àwọn àlọ́ tó wá dé bàbá àwọn ńlá nábì júwe wọn pé àwọn náà mọ̀ ìbẹ̀lẹ̀ rẹ̀ tí mo ṣe àwọn náà sì ni wọ́n là àkójọpọ̀ wọn gbogbo wọn lápapọ̀ wọ́n mọ̀ ṣe dáná bí kò sí àmọ́ pàbí àwọn ẹ̀rẹ́ ìkọ̀kan ní wọn tó lókè ní tó mọ̀ ní ọkọ̀ sí ra mọ̀ lábẹ́rẹ́ tó mọ̀ wọ yàgbára ó sì mọ̀ bẹ̀rẹ̀ ní sàràkìyà. ìpìlẹ̀ ni pé àlùsùn náà ni gbogbo wọn jẹ́ kí mo pè é àmú àtúntí pé àwọn onísùnfínà pèrè alálùsùn náà lẹ́gbẹ̀ẹ́ náà pèrè ní mùtẹ́sílẹ̀ àrẹ̀tẹ̀lẹ̀ lálùsùn náà lọ́jọ́ wọn tún máa ní ọ̀dà o àwọn tí wọ́n ń lo àgbọ́yé àwọn ẹni síwájú ìgbọ́yé àwọn ẹni síwájú yẹn ní túmọ̀ rẹ̀ nìkéni sàràbíyà láti fi ṣe pẹ́kọ̀ gbogbo yìí náà ẹ̀rọ máa fẹ́ra yín ló kọ ó kọ àwọn ẹni rẹ̀ ọ̀dà ajẹ́ ká mọ́kọ̀ mi kí kálukú lè bá àwọn ìyá àti ká dára wa àmọ́ àwọn ẹni sọ́kọ́ tó lò tàlàfíà yìí fún kíni fún jìbìtì àwọn mìíràn ti ń lò fún jìbìtì ó náà fi ẹjọ́ sì ní ọlọ́gbọ́n sábúrú mi torí ẹni pé tọkàn wa jù ní pé ó kọ́kọ́ lọ́kàn wa òkú lọ́kàn wa ẹ̀sìn lọ́kàn wa òdodo tó ọ̀sán lọ́kàn wa á níbi òkọ rẹ̀ táwọn ti rẹ̀ ní sùn lódo títí tẹ̀lé tó bá ti fi séèkì yọ padà ó ti kò ní fi bẹ̀rẹ̀ nú yóò bá sì bẹ̀rẹ̀ nú ẹ bá tẹ̀lé mi lẹ́rí ẹ̀ mo sì bẹ̀rẹ̀ nú ni èmi séèkì ní ọmọ nìyẹn yóò pọ̀ bẹ̀ kò lè ní káwọn tẹ̀lé mi lórí bẹ̀rẹ̀ yóò bá kó sí fúnra sàràfíà ìdàrọ̀ sálàfí gangan lọ. ó ti yé gbogbo yẹn ló bá sọ̀rọ̀ lọ́dọ̀ báyìí àdéṣe lálàáfíà àjọ tẹ̀lé àdéṣe yìí lẹ etí ló bọ̀ twenty years sẹ́yìn tó bá lè kọ́lẹ̀ lónìí yóò fi lẹ̀ torí pé kọ́ mọ̀lẹ́ níbi tó bá ti bá yóò gbà lẹ́yìn lẹ̀ àmọ́ àwọn ẹlẹ́gbẹ́ yìí ò ní fi lẹ̀ o a bí wọ́n fi ń jẹun láti mọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sá sọ̀rọ̀ abẹ́ ọ̀pọ̀lọpọ̀ àlàkà. sọlá wà lẹ́kùn. tí ẹ bẹ́ẹ̀ bèèrè pé orígun mẹ́rin mélòó lè lọ́ta máa fi gbalẹ̀ dáàbá ń kí ni. nà tó tọ́. oríkè méjì. oríkè méjì làwọn ẹbí làwọn fi na sọ́nà àwọn ọ̀sán àtàwọn kéwù. wájú wa yé àti mú ànábi ká fún ẹyọ kan ó ti yé ìyẹn jẹ́ ibi ọwọ́ wa yìí méjèèjì ó ti yé méjì eléyà ti ó ti ó di mẹ́ta erékùn wa méjèèjì ó ti méjì nìyẹn náà ọjọ́ márùn dẹ́n eh, ibi ọmọkàwá yìí ó ti ọmọkàwá yìí náà táàpì lélẹ̀ méjèèjì ó ti yé ní sìn àwọn ọmọkàwá yìí táàpì lélẹ̀ méjèèjì náà sọ ọjọ́ méje èyí lè lànà bí sọ pé wọ́n pa àwọn láṣẹ kún wọn máa forí kalẹ̀ aláṣàbọ̀ àtọ̀ àbúmi lérí eh, eh, eríkèmé méje sọlá àwọn sọlá so èyí tí ànábi ṣe nìyẹn. ṣé ló jẹ́ kí ló jẹ́ pé àwọn agbófinró ká bá rí iwájú kan báyìí. wọn ò nẹ́rùn. Ah, wọ́n gawọ́ kò yẹ kí wọ́n gawọ́ ó yẹ kí wọ́n dawọ́ wọn délẹ̀ bọ̀tán bá gawọ́ bẹ́ẹ̀ kò túmọ̀ káwọn ò nẹ́rùn torí owó wọn yẹn náà ti délẹ̀ àmọ́ kí wọ́n dawọ́ wọn délẹ̀ wọ́n délẹ̀ bọ̀tán bá gawọ́ náà kò túmọ̀ sí pé wọ́n nẹ́rùn torí wọ́n ti fọwọ́ fẹ̀sẹ̀ lélẹ̀ ó ti yé. Now. Láwa ni, for a Muslim tí wọ́n ń lọ sí Paul àti Ẹ̀sọ́, jẹ́ kí ni ẹ̀sìn ṣe pọ̀ doing sport Now, wọ́n ní kílẹ̀ ẹ̀sìn ṣe pẹ̀lú sport. Ẹ̀sìn pèpè síbi sport, ẹ̀sìn pèpè síbẹ̀ ìyẹn lè ṣe spọ́ọ̀tù àmọ́ ọdún spọ́ọ̀tù wo lè yóò ṣe àti bọ́ọ̀lù yẹn lè ṣe ibi tí wà láwa ẹni tó fẹ́ ṣe jọ́gìn fẹ́ ṣe spọ́ọ̀tù kọ́ máa sáré kọ́ kọ́ máa sáré fún ẹ̀ káàkiri kò sí tó burú bẹ́ẹ̀ ọjọ́ sátidé ọmọ sáré káàkiri àbí sẹ́ndé na sáàkì ìwádìí sáré ọ̀ wá láti lókun lára torí tá a ibi spọ́ọ̀tù náà ni pé kí ni mo fẹ́ lókun lára kálá ní ẹ̀yàn ẹlẹ́yìn fi ń kálá òfin wà kò tó burú torí pé ànábì ni alùmọ́ọ̀mìnà kọ̀wé yó fáíró wà hapò ìlànà láàyè ìlànà mọ́mí àkàrẹ́yìn olùgbàgbọ́ òdodo tó lágbára tó lógun lára tálàáfíà nke dáadáa ó tó gbogbo bá dé tí ó dìde ó lóore ju mùsùlùmí tí ó ṣe pé ọ̀rọ̀ ọ̀rọ̀jú pọ̀ lójú kan náà kò ní ìpè tó bá dùn kò mọ yóò ti yàgbẹ́ àmọ́ tó bá láàrin tó tó lè gbá rẹ̀ dáadáa ó lóore kò tó wà sí ọ̀dọ̀ sílẹ̀ dáa lórí ìdáwà tá a sára lọ àbúrádé torí àníyàn kò lè lókun lára lè yẹn fi ń ṣe spọ́ọ̀tù èyí tó bá lóore bẹ̀ wá sí àmọ́ yàtọ̀ sí pé yẹn fi ń ṣiṣẹ́ sí i ẹ̀gbọ́ lọ́yà tó ti fi yẹn mi ṣiṣẹ́ sí o ìyẹn ń sáré ó wúlò bọ́ọ̀lù náà òun náà wúlò fún sport àmọ́ òun ní kan mọ́ ó ti yé ẹ́ ẹ̀yìn bọ̀ wá ẹsẹ̀ sòwòrò ọkọ̀ ni pé kò sí bídí abẹ́ pẹ́lẹ̀ ìpìlẹ̀ ni pé gbogbo eré tí ẹ bá fi ṣe ìyá ara tí ọba ti ní kọ ìtọ́ ọlọ́mọ ọba tí ọba ti ní segin kọ ìtọ́ ọlọ́mọ ọba ìyẹn lè ṣe ìpìlẹ̀ nù. àmì ìjọba kọ ìtọ́ ọlọ́mọ ọba èèwọ̀ ní kẹ́ẹ̀sì kí ni kẹ́ẹ̀sì. látọjú wọn sì ìyẹn lọ gbá ìyẹn lọ gbá boxing lọ́tí irú yìí wọn lè sìn. ìdè bọ́kọ̀ ìtọ́ ọlọ́mọ ọba pọ̀ ọ̀tà tó kọ́tọ́ ọlọ́mọ ọba sọ fún tó ti yé lọ́rẹ́ wọn fara ní àwọn èèyàn kálùkọ́ lọ́ọ́ lè gbá ara ògiri lẹ́sẹ̀ ẹ̀hẹ́n àbọ̀ ń gbá kiri dẹ́mà ń di yẹn lẹ́sẹ̀ yẹn dà wọn kọ́ bó ṣe jà ń lé tọ́jà bá dé kó kí n sẹ́kẹ̀ kó wúlẹ̀ fún ẹ̀ nọ́kà irú ẹ̀yẹ abẹ́kọ̀ máa tẹ̀lé wa lẹ́yìn torí pé ẹ̀ ọ̀kẹ́rẹ́ ní ìdíje kò ní sẹ́nu wákàtà wọn dáná ẹ̀ ń gbọ́ báyìí so ìyẹn nù so àwọn bá fẹ́ máa gbára lójú ìsìlámù ti dùn fara mọ́ ìyẹn kọ́ bí yẹn ṣe ń jà kò sí tó burú bẹ́ẹ̀ lọ́sẹ̀ làwọn ayé mọ́lẹ̀ tó ṣe ọ̀gbù ọ̀gbù tó lọ́ báyà ẹ̀yẹ kọ́ kàrà ọkọ̀ tó ti yẹ ní sí náà má gbà ní ó ti yẹ ní sí fọ́ọ̀mù àṣẹ ọmọ ìyá rẹ̀ ní sí kò tó burú bẹ́ẹ̀. na amọwa sọ ọ́ ọsọ dị ọ̀sọ̀ kátẹ̀lẹ́ ọ̀rùn kọ́ àwọn èèyàn kẹ̀kẹ́ lọ́rùn kọ́ àwọn èèyàn tó fi máa pa rẹ̀ ìyẹn ló ń gbowó tó sọ di fẹ́ máa lọ gbé káàkiri lọ gbá lọ gbá tó túmọ̀ sí pé débẹ̀ yẹn ó àwọn èèyàn àwọn kan nìyẹn pé gbé gíìsì gbé sí ni ká gbé fún kankan tá a bá pè ní àyàfi tó bá jẹmọ́ tẹ̀sí ẹ gbọ́ mi yé èwọ̀ ni ká gbé gift kalẹ̀ pé ẹni tó bá ń wíìnì o níbi spọ́ọ̀tù yìí o ẹgbà pápó àbẹ́gbà kaba yìí o èwọ̀ ni àti tó bá jẹ́ kí ni tó bá jẹ́ tẹ̀sí ẹ gbọ́ mi yé gbogbo orú nǹkan yẹn ló máa sọ di ìwọ̀n fún yẹn bọ́tù ní sìn ọkàn mọ́ oṣù lọ́mọ fáwọn yẹn pé àsìkò tó ti máa lògùn náà wọ́n lọ́ọ́ yín kẹ́yìn ló lè lékun lára ní díẹ̀ sí i èdè wọn dẹ̀ máa gbára wọn tí wọ́n máa ṣe ra wọn léṣe wọ́n kàn wọ́n mọ̀ tẹ́ mọ́ ni tí wọ́n tàbí mọ̀ nípa gbogbo àti tó bá sẹ́sì tó bá yẹ kí ni tó bá sẹ́sì lóku ìrẹ̀ ẹgbẹ́ ẹ̀gbẹ́ ara yìí tó bá kéèyàn ló bá ń gbó lé tóbi ń pa àwọn ẹ̀kọ́ sí tó burú pé káwọn ẹ̀kọ́ fún wa lókun rárá wọ́n sì lè máa fi máa tó wọ́n fi lè dìbẹ́ǹtì tó wọ́n fi dìbẹ́ǹtì ara wọn tí ìjàmbá dé sí tó burú bẹ́ẹ̀. káwọn padà pé tí bá ń kọ ní ẹ̀sìn ọlọ́run ó ti yé lẹ́sìn gbogbo ilé tí bá kọ lẹ́sẹ̀ lọ́wọ́ èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe wọ́n láti wá máa múra àwọn ìjọpọ̀ lẹ́lẹ́ rọ̀bọ̀ tí kí mú ẹ̀ka kù torí bọ́ọ̀lù wa bọ́ọ̀lù èèwọ̀ ni kí mùsùlùmí ó gbà èmi ń sọ ò kó lè rábà sọ bẹ́ẹ̀ èmi mi ń sọ pẹ̀lú tó kílẹ̀ sí. tọ́lọ́bìnrin lọ́wọ́ ọ̀jẹ̀ pé bọ́ọ̀lù máa ń kọ ní ẹ̀sìn ọlọ́run kí ni ó wì? ṣé máa ń kọdí ẹ̀sìn ọ̀nà àbí ìkọdí ẹ sọ̀rọ̀ rẹ mọ́sàbù sí fúnra yín náà. anábì sọ pé àgọ́rọ̀ ta lódò èèwọ̀ ni nítorí kí máa ń kọdí ẹ̀sìn ọlọ́run bá kí máa ń kọdí ẹ̀sìn ọlọ́run bá anábì kọ́ yìí direct ó dà ní kẹ́ ẹ lọ kí ọwọ́ yín bọ́nu ó dẹ̀ tí máa ń kí ọwọ́ rẹ̀ tí máa ń fi ta lódò ọ̀rẹ́ àgẹ́bí ẹni tí kọ́ ọ̀rẹ́ bọ́nu ẹran ẹlẹ́dẹ̀ àbí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n wẹ̀ ní rẹ̀ ẹ̀gbọ́ sẹ́gbọ́ mi yíra so alábìlà àkọ́rọ̀ ọ̀tọ́dọ́ pé kẹ́ni òní jẹ́ ìtọ́jú kò sí tó bá wà lábẹ́ rẹ̀ báwọn náà ó ti yé bí snaps ní gbogbo àwọn ènìyàn máa kọ díyàn smoker ó ti máa àbí ìwé lọ́mọ pé ibi lọ́mọ akú sí ibi lọ́mọ akú sí gbogbo owó ìlú náà máa kọ́ díẹ̀ sí ní ọ̀rọ̀ mùsùlùmí ọ̀bọ̀rọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù máa kọ́ díẹ̀ sí ọ̀rọ̀ nínú dídẹ́ kọ́ díẹ̀ sí ọ̀rọ̀ bọ́ọ̀lù ó ti yé tẹ́tẹ́ yàtọ̀ ìyẹn kílẹ̀ tẹ́lẹ̀ ó ti yé àwọn ìyẹn kílẹ̀ tẹ́lẹ̀ sẹ́ àtàkùn tẹ́tẹ́lẹ̀ àwọn ìyẹn so aláwọ̀ ìtọ́jẹ́ pé eré nípìnlẹ̀ kọ́ máa dá àtẹ́lẹ̀ tọ́jẹ́ pé alẹ́ lọ́kà fi ń dára yá ni káwá ti pé kọ́ dẹ́sẹ̀ lọ́wọ́ àmọ̀ràn sí. kò sẹ́ni dọ́gba bọ́ọ̀lù ní sí ọgá bọ́ọ̀lù lọ àsòrò wa tọ́ bẹ̀ filẹ̀ oníbẹ̀ filẹ̀ pàpà jù lọ́gá bá yẹ kí o tẹ wọn bọ́ọ̀lù lọ́wọ́ tẹ́ àwọn àwọn tíìmù yín ní pìlẹ̀ lọ́wọ́ àwọn tiwa àwọn àìsàn àwọn apáka wọn ń bọ́lẹ̀ àti ikọ̀ ikọ̀ asna àwọn ní ẹ̀fìlè lọ́wọ́ àwọn sẹ́sí ó ti yé káwọn àwọn yẹn ní ẹ̀fìlè lọ́wọ́ wọ́n lọ kírun tẹ̀ ó ní lọ tó bá sì kí àlàlọ́sì ó ní fíbalẹ̀ balẹ̀ kí òṣùwù tọ́rọ̀ fi ń gbà kò ní sí irun rẹ̀ bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ibẹ̀ láàrin ìsàlàfíà náà tẹ̀ sílẹ̀ ibẹ̀ láàrin ẹsẹ̀ láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ wọ́n tún wá máa nífẹ̀ẹ́ pléyà kọjá àlà káì ọmọ mi kọ́. kí ìdí gbogbo yìí máa wò kiri wàláì ó lè torí pé wọ́n na sí mu ọmọ ọjà o ìyá kéré o ó lè torí ẹ̀kọ́ máa sunkún yọ ọ̀pọ̀ àwọn ẹ̀kọ́ máa kúkú ni wọ́n lè torí ẹ̀kọ́ pààyà ọmọ mẹ́ wọ́n na sí mu wọn. kọ́ pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìfẹ́ pléyà ju ànẹ́bì lọ wọ́n gbọ́ ànẹ́bì kó rẹ̀ lé kó bàbá rẹ̀ lé kó yọ dábàá ọkọ̀ ọ̀bọ̀ ànẹ́bì kọ̀ sọ́wẹ́ kò ní sí kankan àbíkó ẹ̀ bọ́ lọ́wọ́ kí ni mo sọ lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ ló gbé ìjà rẹ̀ wọ́n bú pléyà rẹ̀ yọ bẹ́ wulẹ̀ ó máa jà yòṣùgbó náà ó ń kàfún ìpinnu wọn. wọ́n láwọn kan ṣẹbọ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹ̀dá ọlọ́run nírú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́ wọn bá nítorí ìwọ́n dẹ̀lẹ́bọ̀ téèyàn bá ti nífẹ̀ẹ́ irú ìfẹ́ tó ní sọ́lọ́ tó bá ti ní sí ẹ̀dá ọlọ́run bá kọ́ ti dẹ̀lẹ́bọ̀ ká tó aláwọ̀ eré yìí tó nífẹ̀ẹ́ tó kọjá ara tọ́lọ́wọ́n bá sí àwọn píléyà. ọ̀rọ̀ bọ́ọ̀lù àní ọmọ gbà mọ́ sátán lè tẹ̀lé à lábísẹ́ o ó ti sátán lè tẹ̀lé à láti fi di pé ká má débi aburú yìí láti sọ pé ìwọ̀n. ó lọ bọ́ọ̀lù olùmọ̀ ní ọ̀nà àpàkàtọ́ pé bẹ́ẹ̀ wọ̀ rí èmi pé bẹ́ẹ̀ mo sì lẹ́yìn láì sì ti mo ní ẹ̀rí sọtí bọ́ọ̀lù dálẹ̀ fún wọn wọ́n tún máa wá náwó dànù lérí ẹ̀ wọ́n tún wíṣẹ̀ àsìkò ó ní nálẹ̀ rẹ̀ tí ó fi wò ó wọ́n múná dé kò ní wò lóní ilé tí ń sanwó yẹn ló ti lọ wò torí pé ó mọ̀ pé bẹ́ẹ̀ máa dùn bẹ́ẹ̀ máa dùn kó máa rọ́ àwọn sọ̀kọ́tà wà bẹ́ẹ̀ aburú pọ̀ fi bọ́ọ̀lù wa ní ìlànà sọ ọlọ́kùnrin náà sọ wá ní ọlọ́kùnrin náà sọ wá ní torí ẹni pé níbi tí ọ̀rọ̀ spọ́ọ̀tù ti tọ́gbà lọ ni ọlọ́wà kí kọ́mọ̀dé agbẹ́sìn wáyé àdìkẹ́ àmọ̀kan lágbára àwọn ẹ̀yọ́ mọ̀ rojọ́ tọ́gbàsì kò wọ́n sí àwọn afẹ́lá tó ti mọ́lá látàárọ̀ yìí ní sí ẹ ẹlòmíì ọba gidi jòkó gbàgbà ìwọ́n náà ọ̀rọ̀ nígbà ládàrún náà nítorí pé ogin ni ètò agídí jòkó náà ẹnu mi sì ni wọ́n mọ̀ mọ́ ni pé àní sẹ́ àtàkùn báwọn ló ti ní ibà yìí lọ gbọ́tọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn kan ṣe ra káàkiri ọwọ́ la máa jẹun láyé sẹ̀rí àṣàkùn náà lọ́wọ́ àṣàkùn ìjà náà àṣàkùn ìjà tilẹ̀ ti wọ́n mọ́ bá a níṣu àwọn ọmọ àdìjẹ́ náà ni ó dèrè àwọn tá a jòkó tá a kọ́tọ̀ lọ́wọ́ ọba tá a bá ti ní àníyàn tó dáa àá àjọra lálùkì àmà ìwà ń dògbò òun lójọ́ tà ń wòran ìwọ àwọn kan wọ bọ́ọ̀lù àwọn kan wéré ẹlòmíì ti gba bọ́ọ̀lù fún o ti gba ṣẹ́ṣẹ́ ìjọ tó lóògùn ìjọ tí ń wò lọ́wọ́ ẹlòmíì ẹjọ́ ní rò ẹlòmíì òní ti ń ṣe ọkọ̀ sunú léni ọkọ̀ sunú léni ó ti bẹ̀rẹ̀ sábàbíyà ẹlòmíì pẹ̀lú ní dààmú rẹ̀ ìjọ jáde à ó ti rà

ó lórí gba yìí lọ tọ́ka sí o tí wọ́n ká fún tó bá rí lára rẹ̀ lálẹ́ kí àwọn ọmọ ọmọ yìí subahana láyé nìkan kí ló dé bí mo á gbogbo àsìkò mi sí lóòótọ́ kọ̀ọ̀rọ̀ gbọ́ ọmọ mi sí àmọ́ àsìkò tó bá ti rí kọ́ yẹ kó sẹ́nà máa sí kí lára rẹ̀ lè kọ́ lọ́nà láti wà lẹ́nu rẹ̀ lọ́nà sàgbàgbà wa ọlọ́ni àrí dáadáa sí o ọlọ́ni àrí dáadáa sí o ọlọ́ni àrí dáadáa sí o ìfúlásọ̀rọ̀ mi gbà sí ọlọ́mọsà fún wa o ìfúlásọ̀rọ̀ mi gbà sí ọlọ́mọsà fún wa o látòdì ọlọ́run bá lá fàálẹ́ rẹ̀ súnà ní mọ́fàálẹ́ rẹ̀ bídí àlọ́ yá ṣe dá ṣe káfí lọ bọ́ọ̀lù ọlọ́run bá yá ṣe dáadáa káfí lọ bọ́ọ̀lù ọlọ́run bá látòdì ọlọ́run bọ́ọ̀lù yà máa padà sí àbúrò ọlọ́run alábẹ́ àgbègbè ojoojúmọ́ ọlọ́run sàṣẹfẹ́rẹ́ kọ̀ọ̀kan wa alábẹ́ ojoojúmọ́ ọlọ́run sàṣẹfẹ́rẹ́ kọ̀ọ̀kan wa ẹ̀mí tí máa ní ìhun ó lè rí bi tẹ́lẹ̀ bá fọ́lọ́run àtànẹ́bí ọlọ́run sàfúnmi àtìyín ọlọ́run sàfúnmi àtìyín látòdì ọlọ́run bá lá subhanahu wa ta'ala wa bihamdika ashhadu an la ilaha